ìfẹ́ yìí dùn ìfẹ́ tó lóyin ni ìfẹ́ tó fi hàn mí láyé yìí ìfẹ́ aládùn ni ìfẹ́ yìí dùn ìfẹ́ tó lóyin ni ìfẹ́ tó fi hàn mí láyé yìí ìfẹ́ aládùn ni ẹ wo ẹ fi ìfẹ́ aládùn ẹ fi hàn àwọn ẹnìkejì yìí ẹ má jẹ́ ká máa fi ìfẹ́ tó korò ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ló korò ẹ má yẹ ká máa fìfẹ́ tó korò hàn àwọn ẹnì kejì wa ìfẹ́ aládùn náà ni ká máa fi hàn ara wa òun mú kí ilé wa kó máa tẹ̀síwájú ẹ ìfẹ́ tó lóyin ni èé ìfẹ́ tó fi hàn mí láàyè yìí ìfẹ́ aládùn ni ìfẹ́ aládùn náà ni mo fi ń kí yín kú àbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiwa gangan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò aya Olúwaṣọlá fúnmi aláṣàkẹ́ ìtìlú gbọ̀ngàn tí kò mọ̀ yíyá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn níbi tá a wà ń bíbá tá a ti ń dábí ẹ̀dùn tá a tún rọ̀ bí òwe ṣé àwọn ìdílé aláyọ̀ tèmi tá a jọjú wọlé lẹ́ẹ̀kan mo ti ṣe kinní kan fún wọn mi ti gbàgà fún wọn <laughs> wọ́n ti jókòó wọ́n tún ti fẹ̀yìntì ẹ kú kalẹ̀ lórí ètò ẹ̀yìntì láláyọ̀ tẹ̀mí ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà ṣe dáadáa lẹ dé àwọn ọkọ olúwa ṣeun àlàáfíà aláwa ẹ̀ṣẹ̀ àdópẹ́ ẹ ẹ ti rí i pé ọwọ́ ẹ̀rín músẹ́ ọwọ́ ẹ̀rín músẹ́ náà ni àwọn àlejò mi láfiwọlé sórí ètò ní àṣálẹ́ yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní tá a bá ti dé ibi iṣẹ́ bá ṣíṣe la máa ń ṣe bàbá wa lórí ètò ẹ bá mi ṣe àfihàn ìdílé yín fún àwọn aráalé. ẹ àtúpẹ́ fún ọlọ́run àwa tí a wà níbí hmm. àwa ni alhaji hmm. àti alhaja hmm. ibrahim and latifat badmus hey, aláàjì àti aláàjà ibrahim latifat badmus wọ́n ní ẹ bá ń ká làlàjì o èèè ẹ tún bá ń ká làlàjà o ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ rọra yes ma ẹ ìyá wa lórí ètò ìgbéyàwó yín ti tó ọdún mélòó. ọpẹ́ ni fọ́lọ́run ló wá ṣe bàbá ní kàkà hmm. ní méjì ní méní hmm. méjì hmm ìgbéyàwó yìí ti pé ọdún mọ́kàndínlógún. ẹ eh, mọ́kàndínlógún nineteen years. nineteen years. Eh, ìgbà tí ìyàwó àti ẹ̀ ń kà. two thousand march five two thousand and five. Hmm. ìgbà tí ìyàwó à ń kà mo rò pé wọ́n sọ pé bóyá bíi ọdún mẹ́wàá ah, ẹ sì ṣe rékété rékété ọ̀rọ̀ ogún ọdún la ti ń lọ yẹn ọlọ́run á túbọ̀ máa bá mi tukọ̀ ìgbéyàwó yín síwájú àti síwájú sí èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní ráyè láàrin yín inú mi ti ẹ̀dùn nítorí pé ẹ jẹ́ alálàájì àti alálàájà lásìkò bá gbà wá láàyè màá fẹ́ béèrè ọ̀rọ̀ kan tàbí méjì ṣùgbọ́n bá mi níbo lẹ ti pàdé adúmáadán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ òrékè lẹ́wà tó jókòó tì yín yìí. nǹkan tí ọlọ́run bá ti tó bá ti kọ bẹ́ẹ̀ ni ẹ̀dá kan ò lè yí padà pínpín. a ti kọ́kọ́ pàdé hmm. a very long time ago ọjọ́ tó ti pẹ́ hmm. ẹ ti kọ́kọ́ pàdé níbi kan àwa ní kékeré báyìí a jọ ṣe wòlímọ̀ she was like uh, nine I was like ah, uh, ah, ah. you know. ní àdúgbò kan náà. yes ní bìtá ta ti ń gbé. Hmm. àwọn òbí wa hmm. àwọn méjèèjì hmm. uh, community head ni wọn as in muslim head mm. within the community so relationship yẹn ti wà láàrin wọn. Hmm. but gbà tó di time tí ọlọ́run ní pé àsìkò tó ibi tá a ti ń ṣe ètò ká kóra wa jọ nínú mọ́ṣáláṣí ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ hmm. bọ́lá ń ṣe fẹ́ báná bí ṣe sọ hmm. ibẹ̀ náà láti láti pàdé ara o hmm. ọlọ́run dẹ̀. ẹ ní sùúrù níbi tẹ́ ti ń ṣètò ká kóra wa jọ ó túmọ̀ sí pé ẹ̀yin ọ̀dọ́ lẹ máa kún bẹ́ẹ̀ obìnrin ó sì pọ̀ lọ́sálálú kí lẹ wá rí lára eh, sísítà mi tọ́jú pé eh, tó fi jẹ́ àwọn lẹ́nu ọwọ́ gan-an ṣẹ́rí. àbúgbà ṣe wòlímọ̀ ní kéékèèké o kìí ṣe ẹ̀yin àti àwọn oríṣiríṣi ọ̀sọ̀rọ̀ náà lè jọ ṣe. wọ́n pọ̀ wọ́n pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ kí lè rí lára wọn. ẹran ìfẹ́ wà lára ẹ̀ hmm. Hmm. ẹran ìfẹ́ lọ́lọ́run fi dá hmm. so ìyẹn náà la la build lé lórí. ẹ build lé lórí ẹ̀rù wa máa bà yín. ọlọ́run dẹ̀ bá wa fi àmì sí. nígbà tí ẹran ọ̀fẹ́ wà lára wọn tẹrù ọba yẹn pé ẹ ọmọbìnrin tẹràn ìfẹ́ wà lára gbogbo ọkùnrin ní òfẹ́ ràn ẹ o ó dáa bàbá wa ẹ jẹ́ ń dúró lápá ọ̀dọ̀ tìyín yà wá lórí ètò bọ́dà mi ni àwọn rí yín níbi tẹ́ ti ń ọ̀rọ̀ Ọlọ́run tí eré ẹ ti kóra yín jọ tẹ́ ti ń dára yín lẹ́kọ̀ọ́ nígbà tí bọ́dà mi nànú ìfẹ́ sẹ́yìn kí lẹ ṣe fíù láwọn ìgbà yẹn kí ni èròǹgbà yín ìṣẹ́jú kan. gẹ́gẹ́ bí ọ̀dọ́ hmm. nígbà yẹn lọ́hùn hmm. gbogbo èrò gbogbo ọ̀dọ́ ni pé ìgbàkigbà tí n bá máa ní ọkọ̀ hmm. kó jẹ́ ọkọ̀ tó lówó kó ti kọ́lé kó ti ní mọ́tò. so nígbà tí àwọn ọkọ̀ ẹni ò fẹ́ sí mi mo kọ́kọ́ wò pé ṣé ẹni ìyá lè gbé bùkátà mi báyìí. tẹ́lẹ̀ ìbá lọ ládùúgbò a ní à má sún mọ́ o Hmm. títọ̀ ń wá ní àwọn tí ò lówó wọn ò lówó ìwọ tó ti ní mọ́tò hmm. tẹ̀ ń gbé ní duplex má dọ́dọ̀ ẹ o hmm. ah, ó jẹ́ kó lọ́wọ́ ẹni tó ń gbé ní vi ẹni tó ń ṣe kinní kan nígbà tí gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi ṣe mọ èmi náà bá sọ fún wọn nígbà tí ìfẹ́ kúkú ń ṣiṣẹ́ mo wá sọ fún wọn. wípé wọ́n lò tẹ́rù mi gbé <laughs> kábíyèsí hmm. fẹ́ káwọn ọ̀dọ́ sí kọ́kọ́ kọ́ bẹ́ẹ̀ hmm. wọ́n wá sọ fún mi ń gbà yẹn wọ́n ní ìyá àwọn ò lówó hmm. bàbá àwọn ò lówó kò ní káwọn má là. dádì mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́. nígbà tó bá sọ mo wá wò wọ́n títí mo délé mo rò ó. mo ah ok àìmọye àwọn tí bàbá wọn lówó gan tó jẹ́ ẹsẹ̀ wọn fi ń gbálẹ̀ kiri. Hmm. mo rántí ń gbà yẹn lọ́hùn ó wá jẹ́ on the first of May hmm. year two thousand. wow. wọn ò lọ́bi iṣẹ́ ń jọ yẹn. ẹ̀ka ẹ̀kọ́ àìgbàgbé yá wa. <laughs> it was workers day. wọ́n wá wá sí <laughs> ọjọ́ àwọn òṣìṣẹ́. wọ́n wá sí ilé ọ̀dọ̀ tèmi ìgbà tí wọ́n lọ́bi iṣẹ́ nígbà tó báwo ni ọ̀rọ̀ mi ah, nítọ̀. Ah, tọ̀. mo ti dàárò o àmọ́ ẹ jẹ́ n sọ lóyìnbó. ẹ sọ ẹ sọ. mo ní i will give you a chance. Hmm a gbà yín láàyè láti púrúfù ara yín. you to prove who you are hmm. and time will tell. Hmm. Hmm. àwọn àjọ ń bá eré àníyàn lọ. Hmm. àjọ ń bá eré àníyàn lọ. nígbà tó ṣe díẹ̀ sí i ah, ẹ wá o báwo la ṣe fẹ́ ṣe o ẹ jẹ́ kí àwọn òbí méjèèjì kọ́ mọ́ra wọn to solidify the relationship. ọwọ́ ti wọwọ́ nù ẹsẹ̀ ti wọ ẹsẹ̀. bó ṣe di pé. nu bàbá wa ìṣẹ́jú kan ni mo fẹ́ fi béèrè ìbéèrè yìí ṣé nígbà tí sísítà mi sọ pé àwọn èèyàn sọ pé o lè gbé bùkátà mi èsì tẹ́ ẹ fún wọn yẹn ṣẹ̀yìn kàn wípé ṣàjẹ́ fọ́mọ yìí lésì yìí ni àbí ó ti ọkàn yín jáde wá bẹ́ẹ̀. ẹ àwa kò ń ṣe pé mo kàn fún lésì yẹn hmm. ṣẹ́wọ̀n tíyàn bá ti wà tó bá ti ní focus tó mọ nǹkan tó ń lé hmm. tó wo wájú ẹ̀ tó mọ nǹkan tó ti rí nǹkan tó fẹ́ hmm. tó dẹ̀ ń move towards it èèyàn gbúdọ̀ anticipate tó dáa things will get better. fún ọjọ́ iwájú. Mm. so ìyẹn la mm. la kó papọ̀ pé ìwọ náà wo bó ṣe ń lọ wo bó ṣe ń mm. lọ lágbára Ọlọ́run. ó sì máa ó sì máa bọ́ sí dáadáa a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo ẹ̀ náà ti bọ́ sí bá a ṣe ń fẹ́ ó sì tún wá máa máa lọ síwájú àti síwájú sí i láláì ní ní àbàwọ́n kankan láṣẹ Ọlọ́run bá ọ̀rọ̀ rẹ gbogbo èyí tẹ̀ wá ń lé mò ń kọ́ ẹ̀kọ́ lára ìrìn àjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà láàyè ìyá wa ní eh, bàbá wa fáwọn lésì kan tí àwọn sì fẹ́ kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ̀kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé gbogbo ohun tí ń dán kọ́ ni wúrà eh, gbogbo ohun tí ń dán kọ́ ni wúrà àwọn ẹ̀rọ ayélujára oríṣiríṣi ẹ̀kọ́ lẹ̀ ń kọ́ra yín ọkùnrin ò ni ò lè fẹ́ ẹ ti gbàgbé pé ọjọ́ iwájú tó dáa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti fi ọkọ ṣe boyfriend nítorí kò tí ì ní mọ́tò kò tí ì ní ohun afẹ́ ayéye ẹ wo ìdílé aláyọ̀mí ẹ kú kalẹ̀ ìgbéyàwó yẹn á máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run ọba ẹ jẹ́ àdé òkè lọ́rùn ẹ̀yà ara lé nígbà tá a bá fi máa padà dé ètò ilé aláyọ̀ ó ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tìyín gangan fún fọlẹ́yìn tó ṣe ń darapọ̀ mọ́ wa èmi àti àwọn ìdílé Badmus aláàjì àti aláàjà <laughs> bí atọ́bàtẹ̀ tún fẹ́ padà lọ kọ́ fọwọ́ kọ́ èmi náà dání kémi náà lọ ṣe kí ni kí n lọ wo báwọn ṣe rí àbí ẹ ní mú mi dání ah, ẹ kú <laughs> kalẹ̀ lórí ètò sá yẹ sá ẹ aláàjì ni mo fẹ́ sáré béèrè béèrè yìí ìbéèrè yìí kò yẹ kó bọ́ sí abala yìí ṣùgbọ́n mo fẹ́ béèrè ní ètò ìlànà ẹ̀sìn Islam a máa sọ pé mẹ́ ṣé ẹ̀yin ò wá wò pé mẹ́ ṣì lè ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ìṣẹ́jú kan ṣókí kí ló ń pè ní mẹ́ hmm. àwọn tó máa tù wọ́n ní kán méjì hmm. mẹ́ta mẹ́rin bet ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Quran hmm. ṣùgbọ́n ó fi májẹ̀mú sí i Hmm. and májẹ̀mú tó wà ń bẹ̀ hmm. tá a bá wò dáadáa hmm. ó ó difficult ó nira láti lè ṣe é májẹ̀mú yẹn. láti lè mú májẹ̀mú yẹn ṣẹ. ọlọ́run náà dẹ̀ tún ti sọ pé tó bá ti wọ̀n pé ò lè pé májẹ̀mú yẹn á dúró lórí ẹyọ kan. dúró lórí ẹyọ kan jẹ́ ẹ gbogbo ẹ̀yin alálàájì tẹ̀ wá ní ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ̀yẹ̀wò àpàbẹ̀yẹn kọ́ là ń bọ̀ lénìí a ti bọ́ sí abala ṣé o mọ̀ mí tán ọ̀rẹ́ mi ẹ lọ fọkàn balẹ̀ kò sí mẹ́ẹ́ <laughs> bá mi ti ní sọ fún yín bẹ́ẹ̀ wípé kò sí mẹ́ẹ́ níbí yìí ẹjọ́ kan ni <laughs> ó dáa a ti bọ́ sí abala ṣé o mọ̀ mí tán eré náà la ń fi ọmọ ayò ṣe eré náà la fi ń ṣe bá mi kó sojú bá mi ní kẹ́ bá ń sojú ẹ bá ń sojú ẹ bá ń gbé ìgò yín rọra sí orí tábìlì ẹ má bínú ó yá ìyá wa ẹ máa ní àǹfààní láti máa bá mi kọ àwọn ìbéèrè kéékèèké tí mo fẹ́ béèrè yìí bí bàbá wa ṣe bá wa rọra yẹra fún wa ní ìṣẹ́jú bíi méjì péré ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé a sọ pé kí ni sáìsì bàtà tí ọkọ yín máa ń wọ̀ sáìsì bàtà aláàjì Ibrahim Padmos lówó orí ìyá wa Latifatu Badmus sáìsì bàtà àwọn wàá wò bí mo ṣe kì í délé délé òun bóyá ẹ ní mọ sáìsì bàtà ṣùù kọ̀ọ̀kan ṣùù bàtà bàbá wa ìbéèrè lẹ́ẹ̀kejì rèé wípé ọkọ yín ṣé wọ́n máa fẹ́ràn láti wo eré sports tàbí eré àgbéléwò èwo ni wọ́n máa fẹ́ràn nínú méjèèjì ẹ ti kọ́ ẹ ṣe wọ́n ní ẹ̀yin fúnra yín tí ẹ jẹ́ èèyàn tó máa fẹ́ jáde lọ́pọ̀lọpọ̀ ìgbà tàbí kẹ́ ẹ wà nínú ilé kẹ́ ẹ kàn ṣáà máa ṣeré nínú ilé outdoor person àbí indoor person ẹ ah hey, eh, bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá wa ń jó kẹ́ni ọlá mo múra rẹ wá ni ìbéèrè eléyìí wọ́n ní orúkọ orúkọ ìfẹ́ wo ni ọkọ yín máa ń pè yín pet name tí ọkọ yín máa ń fi pè yín eléyìí tó gbẹ̀yìn lélẹ́yìí wọ́n ní kẹ́ ẹ sọ irúfẹ́ òkèlè kan tí ọkọ yín nífẹ̀ẹ́ sí jù oúnjẹ òkèlè tí ọkọ yín fẹ́ràn tí wọ́n máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá wa ń jó èmi láyé mi ẹ ṣe ẹ bá ń gbé e wá mm-hmm. ẹ ṣeun gan ni bàbá wa ìjọ ẹ bá wa yọ ìbòjú mm. tẹ ẹ fi bòjú ẹ má bínú sà ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ẹ ṣe àdúpẹ́ a ti bèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ìyàwó yín nígbà tẹ yẹra fún wa díẹ̀ ṣé ká nìṣó lẹ̀ ẹ̀yin lẹ máa ní àǹfààní láti máa bá wa dáhùn oh, ẹ ṣe ṣé ẹ máa nílò láti lo ìbòjú yín àbí kó wà bẹ́ẹ̀. ó fi lẹ́rẹ̀. ó dà bẹ́ẹ̀ ẹ ṣe a ní kí ni sáìsì bàtà ti yín gangan. ti tèmi tí mò ń wọ. bẹ́ẹ̀ ni sà. forty five. ìyàwó àgbà tán forty five náà ni wọ́n kọ́kọ́ kọ àgọ́ hmm. lọ́ọ̀fù ẹ̀yin kọ́ <laughs> kí ni sáìsì bàtà ọkọ ti yín ó dáa sọ pé ṣé ẹ máa fẹ́ wo eh, eré sport ni tàbí eré àgbéléwò èwo lẹ nífẹ̀ẹ́ sí jù. sport. sport ìyàwó yín gan tún bá mi fi football sí wọ́n tún fi klọ́ọ̀bù sí. <laughs> Chelsea ló máa kọ́. wọ́n fẹ́ gba kọjá máàkì lọ́wọ́ onímáàkì ó dáa mo ti bá wọn bò ó èyí tó tẹ̀lé rèé wípé ṣé ìyàwó yín jẹ́ èèyàn tó máa ń fẹ́ jáde tàbí kán dúró sílé lọ́pọ̀lọpọ̀ máa ń láì kó wà nílé kó máa ṣe oúnjẹ fún un. Hmm, kó máa ọ bá mi gan tó fi wọ́n tún fàdé sí wọ́n ní kó máa ṣe oúnjẹ fún mi kì í ṣe kó kàn wá nílé lásán hmm, sísítà mi náà kọ indoor stay indoor. ó dáa a ní pé orúkọ eh, ìpè ìfẹ́ wo lẹ fi máa ń pe ìyàwó yín sísítà mi ti ń rẹ́rìn. sweet. Hey, sweet sweetie pie èyí ń kọ́ ṣé ń tẹ ṣé kèsè elébùsàn lẹ fi ń pe ìyàwó tiyín nù ẹ dákun sísà mi kò sweet ee lẹ́tù bíi ọjọ́ méjì àti ìrẹni tó gba hundred hundred níbí ó dà ń pé àwọn ìdílé mi yìí fẹ́ gba hundred hundred sweet asọ́kùnjẹ òkèlè wo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù ẹ̀yin gangan. Hmm. mo máa ń jẹ sẹ́mu rẹ̀ kọ́dà hmm. mi kọ́kọ́ mi kàn ní because wọ́n mọ̀ ọ́ ni ó dá wọn lójú <laughs> sẹ̀mó àti ọbẹ̀ wo àti ẹ̀tún béèrè ṣùgbọ́n a ti sọ pé over syllabus náà ni. <laughs> ẹ̀fọ́ ewúro. ee ẹ̀fọ́ ewúro sísítà mi kọ sẹ̀mó and bitter leaf. ee ṣé ẹ ti gba máàkì kọjá oní máàkì báyìí o màá ti fún yín ní one ten over one hundred ẹ bá ń pàtẹ́wọ́ fáwọn ìdílé aláyọ̀ mi ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ jẹ́ a sáré ṣe èmi ni ìwọ ni ká tó ṣèlérí níwájú ilé ẹjọ́ tá a wà yìí ta ló máa ń tètè bínú nínú ẹ̀yin méjèèjì tó bá jẹ́ mi kẹ́ ẹ̀ náwó síra yín tó bá jẹ́ ìyàwó yín kẹ́ ẹ̀ náwó sí wọn hmm. mọ̀mọ́ nù <laughs> ní ta ló máa ń gbàdúrà lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú ẹ̀yin méjèèjì a mọ̀ pé gbogbo yín lẹ̀ ń gbàdúrà ṣùgbọ́n ẹnìkan máa pọ̀ ó tẹ̀ ṣe kínkín báyìí á pọ̀ ju ẹnìkejì lọ ẹ tún fún wọn ó dáa wọ́n ní ta ló ta ló fẹ́ràn láti máa take risk. risk. Hmm. àwọn náà tún ni hmm. ìyá o sísítà <laughs> mi ti ń gba gbogbo ẹ̀ tán wọ́n ní ta ló máa ń dọ̀wẹ́kẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà who is more jovial àwọn ta ló máa ń sùn ta ló fẹ́ràn láti máa sùn. Uh, I sleep more. Eh, ẹ sì ti gba gbogbo fẹ́ lóòótọ́ ó dáa wọ́n ní ta ló máa ń fẹ́ràn láti ná owó jù. Ah, ah, ẹ̀yin náà lè tún máa fẹ́ràn láti máa ná wọ́n ní ta ló máa ń hanrun sókè jù who snores louder. No. <laughs> Obiwa. No. Obiwa. No. <laughs> Um, uh, àbí fifty fifty ni. Alájà ni o. <laughs> Alájà ni. Wọ́n ní ta ló fẹ́ràn láti máa jẹ pápánu ìpápánu. Mm. ìpápánu. Mm, mm. wọ́n máa ń ṣe oúnjẹ ni wọ́n ń jẹ. abẹ́ ẹ̀rọ lọ́hùn aláàjì ló máa ń jẹ gbogbo oúnjẹ tán ẹ̀yìn ẹ̀ wàá máa ju eh. ìpápánu. eléyìí tí ó máa gbẹ̀yìn ẹ̀ lélẹ́yìí wọ́n ní ta ló fẹ́ràn láti máa tètè sọ pé i'm sorry ẹ pàtẹ́wọ́ fáwọn ìdílé aláyọ̀ mi nítorí pé wọ́n mú ara wọn tán dáadáa wọ́n mú ara wọn tán dáadáa àsìkò mi ti sáré mi bá ní ká sáré ṣe ìlérí ẹ jáde òkè lọ́hùn tá a bá ti padà dé ká wá ṣe ìlérí ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ yàrá ilé dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn àlejò mi lénìí à ń padà bọ̀. orí ètò Ilé Aláyọ̀ lẹ́ṣẹ̀ wà lórí Orísun tẹlifíṣàn tìyẹn gangan gbogbo yín tá a jọ ń ṣètò yìí bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo mọ bó ṣe ń lọ lọ́ọ̀dẹ̀ yín nítorí pé àwọn ìdílé aláyọ̀mí à ń kó wọn jẹ rush rush nítorí èmi gan mò ń gbádùn wọn bí èbó ṣe mò ń gbádùn tíì tíì ni <laughs> kìí ṣe èkejì tẹ̀rù yẹn <laughs> bí èbó ṣe máa ń gbádùn tíì ni mo ṣe ń gbádùn àwọn àlejò tèmi lórí ètò lẹ́nu wọ́n sì tún wà ń kalẹ̀ wọ́n sì wà ń dìbí wọn ì tí ì lọ ẹ kú kalẹ̀ lórí ètò ẹ̀yin ìdílé aláyọ̀ tèmi ìdílé aláyọ̀ yín kò ní di ìdílé ìbànújẹ́ láṣẹ ọlọ́run ọba àmì ọlọ́run ẹ jẹ́ àsáré ṣe ìlérí torí káṣe ní pápápá bí àwòyá àṣọnà kódà mẹ́bà ń wojú sísítà mi ó yá ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pípé nítorí pé o mọ̀ mi tán dáadáa nítorí pé o mọ̀ mi tán dáadáa. nítorí pé o mọ̀ mi tán dáadáa. o mọ̀ mi tán dáadáa. o mọ̀ mi tán dáadáa. kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ léèní yìí báyìí. kí ló fẹ́ kí n ṣe fún hmm, ẹ. ó kún ṣẹ́ẹ̀kì. kí ló fẹ́ kí n ṣe fún ẹ sọ̀rọ̀. <laughs> Ah. kí aláàjì ṣe fún yín. Hmm. àbí kí n sọ nǹkan tí mo fẹ́ fún ẹ. àti yín ṣe ń bọ̀. <laughs> tí bọ̀ àwọn ló wà. kí ni mo lè béèrè. ìbéèrè kan tó bá ti wù yín bóyá ẹ fẹ́ kí òdo mẹ́fà kó wọlé ni bóyá ẹ fẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ ìṣẹ́jú kan lẹ́ni o a máa gbé e kúrò tẹ́ ẹ bá ti pẹ́ o. I want a kiss. Ah, ah, kiss lẹ fẹ́. bẹ́ẹ̀ni. I will give that to you. Mm. Mm. Ah, ayare lọ́ọ̀dẹ̀ ọkọ̀ a fún yín ní ó fún ìṣẹ̀kì ẹ̀ ń béèrè kiss kẹ́mi òdòbí ó dáa mo ti gbọ́ bàbá wa jàre ẹ bá àwọn ojú ìyàwó yín ó yẹ yín náà bá ń béèrè lọ́wọ́ ọkọ yín nítorí pé ẹ mọ̀ mí tán dáadáa. nítorí pé ẹ mọ̀ mí dáadáa. kí lẹ wá fẹ́ kí n ṣe fún yín lálẹ́ ìní ìbáyìí o. kí lẹ fẹ́ kí n ṣe fún yín lálẹ́ ìní ìbáyìí. kí lẹ fẹ́ ṣé much much ni or what. ó ní oúnjẹ tó máa ń ṣe fún mi hmm, hmm. ó ti mọ oúnjẹ yẹn ẹ bá wa sọ oúnjẹ yẹn munch munch ni ó mọ bó ṣe máa ń ṣe oúnjẹ yẹn. tó máa ó máa ká kó ó mọ bá ṣe máa ń jẹ. a gbé pọ̀nmọ́ kàn a gbé gbogbo ẹ̀ ló máa wà nù ẹ̀. ó máa làágùn o tó bá máa ṣe o <laughs> ah, àwa ní kóun béèrè tó fẹ́. <laughs> Eh, eh, eh. Ah, ó mọ bó ṣe máa ṣe. kóun béèrè tó fẹ́ wá béèrè kí mo ti bá yín bò ó ti da ẹ ṣeun àdúpẹ́. tó bá rẹ̀ ti fún mi. èyí tó kù ẹ máa pàdé ní yàrá òkè. yes straight kò tiẹ̀ sáà ń ja tari ẹ̀ ẹ yára lé ẹ o sísítà mi ẹ ti rí i pé àwọn wọ́n di ìyàwó rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ ẹ ó ti dáa ìgbéyàwó yẹn máa tẹ̀síwájú náà ni láṣẹ ọlọ́run ọba lágbára ọlọ́run ẹ o báyìí afẹ́sojú abẹ́ ń kú ọ̀dọ̀ sísítà mi la sì fẹ́ dúró a sì fẹ́ kẹ́ ẹ sọ èyí tó jẹ́ òótọ́ kí ni ẹ̀ṣẹ̀ kan tí ọkọ yín ti ṣẹ̀ yín láti bíi ogún ọdún tẹ́tí jọ rìnrìn àjò tó dùn yín dọ́kan. tó dùn yín kò pọ́síbù kí olólùfẹ́ méjì jọ wà kán má ṣera wọn ahọ́n àti eyín báyìí ọjà ń pín iṣẹ́ àtúnpẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàbí iṣẹ́ kan tẹ́ ẹ lè ronú sí tẹ́ ẹ lè rántí máa gbé e kúrò lọ́dọ̀ yín o tẹ́ bá ti pẹ́ o máa gbé e sọ́dọ̀ bàbá wa hmm. tó dùn mí hmm. kò ju wípé ó máa ń ẹ̀ṣẹ̀ yẹn máa ń wá lóòrèkóòrè. ẹ̀dẹ̀ fẹ́ kó dáwọ́ dúró kó má wà mọ́ ó yá ẹ̀ṣẹ̀ àwọn. bíi kí mo máa bínú hmm. ẹ ti mọ̀ wá wá obìnrin. bẹ́ẹ̀ ni ó di dandan. tínú bá ti ń bí mi ti bẹ̀rẹ̀ báyìí. Hmm. pápápápápá hmm. tatatatata wọ́n máa fi mí wo bọ́ọ̀lù. Ah, wọ́n máa fi mí wo Chelsea. Hmm. toró tẹ̀ ti sùn ní. sẹ́yìn ìgbà tí Chelsea jẹ́kọ̀ tí wọ́n kó bá wọlé tí Chelsea sì wà tó ìwà yóò ti dúró. <laughs> Chelsea ò dẹ̀ ní kó gbá wọlé. òun ni torí gbà mí táwọn èèyàn bá rí mi ní bá wọ jẹ́sì Chelsea. Hmm. wọ́n ní à ah, madam Chelsea fani máa ní o hmm. by marriage ni o by adoption. <laughs> wọ́n adult million not by choice. not by choice. so mo rí pé gbà míì tí bá ti wò pé ah ẹja jẹun wọn á ní gbóúnjẹ ẹ pamọ́ náà just in play. Hmm. mo jẹ́ wá rí pé ìwà bẹ́ẹ̀ kò tí ì dúró kò dúró ó hmm. jẹ́ nǹkan tó ń pèlè sí i ó jẹ́ nǹkan tó àgàgà tó bá ti wá wì ní Chelsea tọ́. kò tó ń jẹ mọ́ lálẹ́ ẹjọ́ yẹn ládùúgbò gbogbo wàhálà lọ́jọ́ tiẹ̀ máwọ̀ rí. ìwọ tó ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ tẹ́ ẹ̀ jáde lé tẹ́ ẹ̀ ti ń se oúnjẹ látàárọ̀. máa jẹ tiẹ̀ jẹ́ òun kan tí mayu fẹ́ gbá kí n mọ póòsì position tá a máa wà wọn jẹ́ kọjá eleven àbí ten yà ó tiẹ̀ ti sú mi. ẹ <laughs> ẹ ah, eh, eh, bàbá wa Eh, ìyá wa ti sojú abẹ nìkó mm. bó ṣe máa ń dùn wọn eh, lórí ètò ilé aláyọ̀ àwa máa ń pè padà tá a bá ti sọ̀rọ̀ nídìí ojú abẹ láti béèrè wípé ẹ̀jọ̀ ṣé àyípadà díẹ̀ wà tí ò bá tiẹ̀ lè jẹ́ hundred percent ó máa jẹ́ gradual process ẹ bá mi wojú ìyàwó yín ẹ bá mi ṣèlérí fún wọn wípé àwa ò ní ní kẹ́ ẹ máa wò Chelsea torí ẹni tí Ọlọ́run bá ti torí Chelsea dá sí ṣùgbọ́n ẹ bá wa máa ṣe kí ni máa dín kù díẹ̀díẹ̀ kì í ṣe pé kẹ́ ẹ mọ̀ wò ó tán bá ti gbóúnjẹ lẹ̀ ẹ kọ́kọ́ farabalẹ̀ jẹun náà Chelsea ò ní sá lọ ṣẹ̀gbọ́n ẹ tún rí aláìtì wò gan bó bá dọ̀la àbí láti àsìkò yìí so mo ṣe ìlérí láti àsìkò yìí ìlérí tọkàntọkàn mo ṣe ìlérí látọkàn mm-hmm. pé gbogbo ìgbà tí Chelsea bá ń play mm. màá máa fi tà mí adẹ̀tí ẹ̀ wá dúpẹ́ Chelsea náà mm. eleven ten tá ti wà láti yọjọ́ yìí six la wa padà parí sí. o tí wọ́n yìí sọ fún yín kẹ́ ṣe ìlérí fún mi. wọ́n ti ṣèlérí ara tó mú lérí yẹn. ẹ ṣe mọ́nítọ̀ Chelsea. ara nǹkan tó encourage ìlérí yẹn náà. Eh. ó dà pé ẹ máa bá wa pé bàbá olówó lórí ètò yìí. ó ti dà. kí àwọn méjèèjì náà wá àwọn lọ́mọ lè yanjú ẹ̀. irọ́ bàbá wa ti ṣèlérí ẹ̀yin ni kẹ́ wá nígbàgbọ́ kẹ́ wá farabalẹ̀ kẹ́ fi ọkàn balẹ̀. Eh bàbá wa ẹ ṣe àdúpẹ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ láti lè mú ìlérí iṣẹ́ ìlérí tẹ̀ ṣe ṣùgbọ́n o lórí Orísun tẹlifíṣàn àwa máa pè yín a máa béèrè lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì ṣé bàbá wa ṣì tún ti pọ̀ oúnjẹ lẹ̀ wọ́n ti wo ṣẹ́ẹ̀sì lọ tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ a sì tún máa pè yín padà wá. next two weeks ẹ ṣì wà ok. <laughs> ó dà ṣùgbọ́n ìyá wa náà ẹ bá wa sọ fún wọn dandan ni kẹ́yìn náà bínú lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ ẹ mọ̀ ṣe ni súnmọ́ súnmọ́ mo ti ju tiyín náà fún yín <laughs> ẹ ṣèlérí fún bàbá wa pípẹ́ ẹ̀ ní máa bínú. Mm. Mm-hmm. mo wá ń ṣèlérí fún yín mm. àkànjí mi mm. pé kò sí ẹni tó máa rí ìbínú tí ò ń bí o àmọ́ màá bí níwọ̀n kò ní nípalára àmì. tí máa ti sọ pé ó tó. ó ti máa tó. tí máa ti sọ pé ó tó. Hmm. pẹ̀lú nǹkan tó lè tètè mú bínú wálẹ̀ kò sí problem mo ti gbà. ó dáa pẹ̀lú odò bíi eh. oríṣiríṣi tó gbọ́mọ pọ̀. odò tó ń dún tààlà láti. ó dáa àsìkò wá ti sáré bàbá wa bá wa sọ wọ́n ní kẹ́ sọ ọ̀rọ̀ ìfẹ́ mẹ́ta kẹ́ máa wọnú ẹyin ju ìyàwó yín kẹ́ wá sọ ọ̀rọ̀ ìfẹ́ mẹ́ta ìdí tí ẹ fi ń àdọ́ wọn lójoojúmọ́ àbọ̀ṣẹ́jú lẹ́ni ó yá ẹ máa wọnú ẹyin ju ìyàwó yín kẹ́ bá mi sọ̀rọ̀ fẹ́ oró mẹ́ta tẹ́ fi ń fẹ́ràn wọn sí lójoojúmọ́ èjì yẹn náà ni ọ̀pọ̀ ẹ ojú wọn ni. <laughs> ẹyin ju ẹlẹyin ju ẹgbẹ́ mi hmm. adúmáadán mi o. Ah, eh. lẹ́nu. <laughs> mo ń ah. ṣèlérí fún ẹ pé. Hmm èkùrọ́ lalábàápò ẹ̀wà. bẹ́ẹ̀ni. láti ibi tá a ti ń bá bọ̀ hmm. débi tá a dé hmm. àti ibi tá a ń lọ. èkùrọ́ lalábàápò ẹ̀wà ó dẹ̀ sí ẹ̀ dẹ̀ sí ẹ̀ ṣe. sísítà mi nítorí àsìkò wa ẹnu ẹ̀ bá mi kì wọ́n láwọn oríkì ìfẹ́ tó ṣe rúndẹ̀ bíi oró mẹ́ta péré kẹ́ bá mi ṣàdúrà ẹ má jẹ́ kó gùn jù kẹ́ bá mi ṣàdúrà fún wọn pé tí wọ́n ti ń tọ́jú yín láti bíi ogún ọdún bóyá kẹ̀gbẹ́lẹ̀ àsìkò wa ti sáré. àkànjí mi. ẹ wo inú ẹyin jù wọn. ọlọ́run rí mi. agbára ọlọ́run ìdùnnú ọlọ́run tó náà fi so wá pọ̀ ọlọ́run ní fìbànújẹ́ tú wa ká. àmín ọlọ́run gbogbo èso tó tara wa jáde ọlọ́run á jẹ́ kọ́yàn kan yanjú. àmín lágbára ọlọ́run ẹ̀ẹ́rì wa kó jẹ̀ pẹ́. àmín ọlọ́run ò jẹ̀ nígbà yìí náà lọ́wọ́ wa. àmín ọlọ́run ò ní ṣe wá ní ẹbí fámìlì àmín lágbára lọ ẹ̀yin tẹ́ ti ń kó wa bọ̀ hmm. náà lọ́lọ́run á jẹ́ tígbàtígbà tí iṣẹ́ àwọn ọmọ wa bá ti dé báyìí hmm. pẹ̀lú ògo Ọlọ́run bá ṣe jókòó yìí la tún máa ṣe jókòó pẹ̀lú ògo Ọlọ́run wọn ní dìde ìṣẹ́jú kan fún kọ̀ọ̀kan náà méjèèjì thank you lord. Hmm. ẹ díjú yín ẹ̀yìn ara ọlá tí wọ́n nínú ní náà. <laughs> kí ni kó fọ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní òun ni kájẹ̀ràn pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfò ọ̀fun kọ́ ìyẹn ò jẹ́ bí wọ́n sì ń fà mí nínú ilé agodo bẹ́ẹ̀ náà ni aago náà ń fà mí pé ọlá yóò tún di ìgbà míì nítorí pé ẹnìkan ò ní jẹ báyìí kí lẹ fẹ́ ìdílé aláyọ̀ mi ẹ ṣé gan ni ṣé tàbá tún pè yín wá sórí ètò ilé aláyọ̀ lọ́jọ́ mi iṣẹ́ máa wá dá wa lóga nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti kọ́ ẹ̀kọ́ lára yín lọ́jọ́ tèmi ìgbéyàwó yẹn a máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run ọba ọlọ́run ọba ìdó ni mo ń jẹ́ àyà olúwa ṣe ńlá fún mi aláṣà kẹ́ẹ̀tì yín gbọ̀ngàn tí ó kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ ẹsẹ̀ lórí lórí gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá at ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jórí orísun tẹlifíṣàn lẹ ti fẹ́ bá wa pàdé at orísun tv náà ni gbogbo ẹ̀rọ ayélujára wa pátápátá tẹ́yìn bá dàbí ìdílé aláyọ̀ mi yìí àwọn tá a jọ wà lórí ètò ìtẹ́yìn náà fẹ́ wá darapọ̀ lẹ́tí àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣòwò gbogbo ẹ̀ la máa rí tàṣí máa fún yín lésì tó dáa ilé yín kó máa dùn kó máa lóyin bí àwa ti ń dágbére léni ká tún fi àtayọ̀ ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ àjọ juwọ́ sáwọn ará rí pé ṣókè bákan náà